múlò múlò múlò múlò means put to use múlò means put to use ẹ mú àwọn ọ̀rọ̀ Ọlọ́run náà ẹ mú àwọn ọ̀rọ̀ ọlọ́run